mo lérò pé gbádùn orin yẹn ẹ wò ó àtẹ̀mí àti ìránṣẹ́ ọlọ́run yẹn a tún ṣì wà níkàlẹ̀ níbí ẹ má gbàgbé àkórí tán fi ń bọ́ àsọ̀rọ̀ náà ni wípé ìfẹ́ ni ọlọ́run ìfẹ́ ni ọlọ́run eléyìí tó túmọ̀ sí pé kó nífẹ̀ẹ́ ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ eléyìí tó túmọ̀ sí pé níwọ̀nba ìgbà tí jésù kristi olúwa tó kú nítorí ẹ̀ṣẹ̀ yín tó kú nítorí ẹ̀ṣẹ̀ tèmi náà ó ń retí kó o nífẹ̀ẹ́ ara rẹ kó o tún wá nífẹ̀ẹ́ ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bó ti nífẹ̀ẹ́ ara rẹ bàbá nínú olúwa oya yá ẹja tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ọlọ́run yìí. hallelujah. hallelujah. ohun tí à ń bá wa sọ lọ náà ni wípé ìfẹ́ ni ọlọ́run àti wípé ìfẹ́ ṣe kókó níbi gbogbo tí a bá ti bára wa gẹ́gẹ́ bí ẹsẹ̀ bíbélì tí a fi ń bára wa sọ̀rọ̀ lọ́yà àkókò yìí bí a bá wo ìwé johannu kínní orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án sí ìkọkànlá níbẹ̀ ó bá wa sọ̀rọ̀ kan níbẹ̀ ó ní ẹnikẹ́ni tí ó bá ní òun wà nínú ìmọ́lẹ̀ tí kò tí kò sì ní ìfẹ́ arákùnrin rẹ̀ ó ní nínú òkùnkùn nírú ẹni bẹ́ẹ̀ wà ìwọ tó bá ní o ní ìfẹ́ arákùnrin rẹ o ní ìfẹ́ arábìnrin rẹ tí o dẹ̀ tí ò dẹ̀ ṣó ẹ̀ sí wípé lóòtítọ́ àti lódodo mo ní ìfẹ́. tí kò fi hàn sí ní tòótọ́. o ní ìfẹ́ ẹni náà inú òkùnkùn ló wà èyí túmọ̀ sí wípé ó tútọ́ funfun jáde ó dẹ̀ fi pupa sínú. ẹ̀yin ènìyàn tí ẹ ń gbọ́ mi ní àkókò yìí ohun tí à ń sọ fún wa ni wípé bí o bá ti ní ìfẹ́ arákùnrin rẹ tí o ní ìfẹ́ arábìnrin rẹ ó wà nínú ìmọ́lẹ̀ ó sì wà ó sì ní ìfẹ́ Ọlọ́run mo gbàdúrà fún ẹ ní àkókò yìí ní gbogbo ibi tí ìfẹ́ ti ń sọnù nínú ayé rẹ ní gbogbo ibi tí ìfẹ́ ti ń sọnù lórí iṣẹ́ rẹ ó yá àṣẹ ìfẹ́ kó wọ ọbẹ̀ lọ. àmín jésù. inú iléeṣẹ́ tí ìfẹ́ ti sọnù. lórúkọ jésù kristu èyí tó yẹ kí iléeṣẹ́ náà kó máa gba ìtẹ̀síwájú. lórúkọ jésù èyí tó fi ń padà sẹ́yìn. ó yá mo sọ̀rọ̀ àṣẹ gẹ́gẹ́ bí ọmọ wòólì ní àkókò yìí. ó yá àṣẹ ìfẹ́ kó wọ ọbẹ̀ lọ. àmín jésù. nínú orílẹ̀-èdè tí a wà yìí èyí tí ìfẹ́ ti sọnù ètí ìfẹ́ ti ṣákọlọ bóyá mo gbàdúrà lónìí bóyá ìfẹ́ kó wọlé wá. àmì jésù kristi. arákùnrin àti arábìnrin kí ni àwọn iṣẹ́ tí ìfẹ́ ń ṣe gangan ọkọ aya ẹ̀yin ọmọ gbogbo ọkàn tó ń gbọ́ mi ní àkókò yìí kí ni iṣẹ́ tí ìfẹ́ ń ṣe ẹ jẹ́ ká wo ìwé kólósè orí ìkẹta ká lọ láti ẹsẹ̀ kejìlá sí ìkẹrìnlá mo fẹ́ sọ iṣẹ́ tí ìfẹ́ ń ṣe fún rẹ àti èmi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 tí ó jọ wà ní sàkání rẹ bí wọ́n bá ṣe ohun ibi sí ẹ ò ní gbé wọn sínú o hmm. wàá pè wọ́n ìyá ìsáyà wá síbí ohun tí o ṣe fún mi yìí kò dára mi ì dẹ̀fẹ́ kó ṣe bẹ́ẹ̀ immediately ẹni ẹ máa ṣe kí ó máa adjust. kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. kò ní ṣe mọ́ ṣùgbọ́n ìwọ náà wá ṣe kí ó wá gbé sínú ó túmọ̀ sí pé kò sí ìfẹ́ nìyẹn hmm. láàárín ọkọ àti aya nígbà tí ìyàwó bá ṣe ọkọ tó yẹ kí ó lọ bọ́ ọkọ kó bẹ́ẹ̀ tó dẹ̀kọ̀ láti bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ìfẹ́ ti ṣáko lọ nìyẹn hmm. ohun tó tọ́ sí ọ̀rẹ́ rẹ tó yẹ kó o fi fún ìwọ àti ọ̀rẹ́ jọ ṣe business èrè tó jọ tọ́ sí yín tó yẹ kẹ́ ẹ jọ pín ní dọ́gbadọ́gba dọ́gbadọ́gba ìwọ wá mú o kó gbogbo ẹ̀ mọ́ àyà nígbà tó kó gbogbo ẹ̀ sára o wá kó sínú àkáǹtì rẹ o fún ọ̀rẹ́ rẹ èyí túmọ̀ sí pé o ò rárá. kò ní rárá. bíbélì sọ wípé ó ní kí a gbé ìhámọ́ra ìfẹ́ wọ̀ hmm. ó ní kí a ní sùúrù ó ní kí a ní ìpamọ́ra hallelujah. hallelujah. ìjẹ́ o tiẹ̀ ní ìpamọ́ra rárá. arákùnrin àti arábìnrin tó ń wò mí ní àkókò yìí ìjẹ́ bí ẹnikẹ́ni bá ṣe immediately ni wàá ti faru wàá ti pariwo ah mi ì nígbà kò sí ọ̀nà níbẹ̀ ìfẹ́ ṣe kókó hmm. èrè àti èmi èyí tí ẹ̀mí ìrònú ń bẹ nínú rẹ̀ èyí tí ò jẹ́ kí ìfẹ́ Ọlọ́run kó máa jọba láàárọ̀ lọ́sàn-án àti ní alẹ́ ó yá gbogbo ẹ̀mí ìrònú nìyí èyí tó ń lé ìfẹ́ dànù nínú ayé rẹ ó yá ọ̀run bá wí. jésù ilé tó ti di ahoro nítorí pé kò sí ìfẹ́ níbẹ̀ ìwọ ọkọ àti aya tí ò ń gbọ́ mi Jésù Kristi èyí lẹ́yìn ti di ahoro tí ọkọ ń sebẹ̀ lọ́tọ̀ tí ìyàwó ń sebẹ̀ lọ́tọ̀ tí àwọn ọmọ ń dáná tiwọn lọ́tọ̀ nítorí pé kò sí ìfẹ́ ni ṣùgbọ́n mo sọ̀rọ̀ àṣẹ ní àkókò yìí ó yá ìfẹ́ tó ti sọnù nínú ìdílé náà ó yá ọ̀run dá padà fún yìí. àmì ah, Jésù Kristi ìwọ tí ò ń gbọ́ mi ní àkókò yìí ó yá lọ ṣe àtúnṣe. àmín jésù. ìyàwó lọ ṣe àtúnṣe láàárín ìwà àti ọkọ rẹ̀ ọkọ lọ ṣe àtúnṣe láàárín ìwà àti aya rẹ̀ ẹ jẹ́ kí ìfẹ́ kó ṣe kí ni kó wọlé wá ó ní ẹnikẹ́ni tó bá ní ìfẹ́ ó ní ìfẹ́ á máa mú sùúrù ìfẹ́ á máa mú ìpamọ́ra ìfẹ́ á máa wùwò òtítọ́ yorùbá máa ń pòwe wípé ṣẹ̀mí bí ẹni oògùn ọ̀rẹ́ hmm. bí ọ̀rẹ́ rẹ bá ṣe ọ pé wípé dáre ohun tó ṣe fún mi ò dára ẹ parí ẹ̀ síbẹ̀ kì í ṣe pé kò ṣe kí ni kò gbé sínú. arákùnrin àti arábìnrin èyí tí ẹ ń wò mí ní àkókò yìí ìfẹ́ ṣe kókó níbi gbogbo ìfẹ́ ṣe kókó láàrin ẹbí láàrin ọ̀rẹ́ ìfẹ́ ṣe kókó ẹ jẹ́ ká lọ wo ìwé kọ́rìtì kọ́rìtì kìíní orí kẹtàlá kí a lọ sí ẹsẹ̀ kẹtàlá níbẹ̀ ó ní ìjẹ́ ìgbàgbọ́ ìrètí ìfẹ́ ó ní ohun mẹ́ta wọ̀nyí ló wà ó ní ṣùgbọ́n èyí tó tóbi jù nínú rẹ̀ ní kí ni ìfẹ́ arákùnrin àti arábìnrin kí ni ohun tí a mú wá fún wa ní òní òun náà ni ìfẹ́ ìfẹ́ ọlọ́run sí àwa ènìyàn nígbà tí ọlọ́run ní ìfẹ́ sí wa àwa náà gbọ́dọ̀ ní ìfẹ́ arákùnrin wa ohun tó tọ́ sí arákùnrin rẹ má fi jẹ níyà hmm. ọkọ ohun tó tọ́ sí ìyàwó rẹ má fi jẹ níyà ìyàwó ohun tó tọ́ sí ọkọ rẹ má fi jẹ níyà ohun tó tọ́ sí àwọn ọmọ rẹ má fi jẹ níyà ohun tó tọ́ sí ọ̀rọ̀ rẹ má fi jẹ wọ́n níyà ìwọ ọ̀gá ilé iṣẹ́ ohun tó tọ́ sí àwọn ọmọọṣẹ́ rẹ má fi ṣe kíni má fi jẹ wọ́n níyà ìwọ ọmọọṣẹ́ náà má jẹ ọ̀gá rẹ lẹ́sẹ̀ kí ìfẹ́ kó wà láàrin yín kẹ́ máa gbé ní ìwọ̀ntúnwọ̀nbí ẹ̀rí nípa ṣíṣe lẹ́yìn ìmọ́lẹ̀ Ọlọ́run á máa ṣe kíni á máa jọba ìmọ́lẹ̀ ìfẹ́ náà a máa ṣe kí ni a máa gbèrú sí i ọlọ́run á súre fún gbogbo wa ìrìn àjò orí àti ẹ̀mí lónìí á yọrí sí rere nítorí pé o gbọ́ mi ní àkókò yìí níbi tí ìfẹ́ ti sọnù níbi tí ìfẹ́ ti sákun lọ nínú ìran rẹ ó yá ọ̀run ṣe àwárí rẹ lónìí àmín jésù kristi láti òní o ti di aláyọ̀. àmín hmm. bàbá nínú olúwa bóyá bí àwọn kan tiẹ̀ lè máa wà báyìí kán máa rò pé ẹ bóyá bí ìfẹ́ tá à ń sọ bóyá bí ìfẹ́ láàrin ọkùnrin àti obìnrin ni o ìfẹ́ tá à ń sọ kò kí ń ṣe láàrin ọkùnrin tàbí obìnrin ẹbí irúfẹ́ bí ká máa ṣe bí alábàárìn tó máa ń yọrí sí ìgbéyàwó mìíràn irú eléyìí kọ́ là ń sọ àmọ́ àwa ń sọ̀rọ̀ nípa ìfẹ́ òtítọ́ eléyìí tí Ọlọ́run tó pa ní àṣẹ fún wa tá a bá wo orílẹ̀-èdè wa lénìí bàbá nínú olúwa bẹ́ẹ̀mi ṣe wò ó tá a bá dẹ̀ wò ó dáadáa tẹ́yìn náà bá wò dáadáa ẹ máa rí i pé àìnífẹ̀ẹ́ tó ló jẹ́ kí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kó máa ṣẹlẹ̀ tá a bá rí bébí ṣe ń pa àwọn ènìyàn táwọn èèyàn ń kú pípípí lójoojúmọ́ téèyàn bá nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ̀ kò nígbà tó bá tó jẹ́ ọmọ ìyá ẹ̀ o kò nígbà tó bá tó jẹ́ ọmọ bàbá ẹ̀ o kò nígbà tó bá tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ o kéèyàn dẹ̀ mú ọmọlàkejì ẹ̀ kó dẹ̀ ṣe kí ni o kó dẹ̀ lù pa àìní ìfẹ́ tó yìí náà ló máa ń jẹ́ kí ìyá kó fọmọ ẹ̀ dájọ́ àìní ìfẹ́ tó ló máa ń jẹ́ kí ọkọ kó fi ìyàwó ẹ̀ ṣòwò àìní ìfẹ́ yìí náà ló máa ń jẹ́ kí òbí kọ́ má bìkítà fún ọmọ bó ṣe yẹ kọ́ bìkítà fún tó hmm. ẹ má gbàgbé ọ̀rọ̀ ọlọ́run yanjú ohun gbogbo ó ní ẹnikẹ́ni tó bá ní ìfẹ́ ó ní ti ọlọ́run ní í ṣe ó ní ṣùgbọ́n ẹnikẹ́ni tí kò bá ní ìfẹ́ ó ní kì í ṣe ti ọlọ́run ìbéèrè mi náà wá ni pé gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lénìí àtàwa náà o ṣé ti ọlọ́run ni wá àbí a kì í ṣe ti ọlọ́run nǹkan kan ń sọ fún ẹ nínú ọkàn rẹ pé ò kì í ṣe tọlọ́run o pé pẹ̀lú gbogbo wà tó ń wù yìí tá a bá ti kọ gbogbo ọ̀nà búburú wá sílẹ̀ tá a dẹ̀jọ́ jésù ní olúwa wa ní tòótọ́ a ti di tọlọ́run a máa rí pé ìwà tá a máa wù sí àwọn ẹnìkejì wa gan a máa fi ìfẹ́ hàn ìwà tèmi nìkan tára ẹni nìkan tára mi nìkan ni mo mọ̀ mí mọ́ tàwọn tó kù mí mi ò dẹ̀ fẹ́ mọ̀ bàbá nínú olúwa àìnífẹ̀ẹ́ náà ni gbogbo ẹ tẹ bá nífẹ̀ẹ́ ọmọlàkejì yín gẹ́gẹ́ bí òfin tí ọlọ́run pa sílẹ̀ fún wa pé òfin lélẹ́yìí o àti ìlànà gbogbo òfin tí ọlọ́run dẹ̀ má gbàgbé ìfẹ́ làkójá gbogbo ìfẹ́ náà dẹ̀ ni òfin tó borí gbogbo òfin tí ọlọ́run dá tá a bá ti nífẹ̀ẹ́ ọmọlàkejì wa gbogbo nǹkan tó kù ti tàn àní máa pọmọlà kejì wa lẹ́kúnjayé àní máa pààyàn mọ́ àní máa fọmọ tá bí nínú wa báyìí àní máa fi ṣèkà mọ́ àní máa fi dájọ́ mọ́ à ń bẹ̀ wá lẹ́nìí ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa ní tòótọ́ lẹ́yìn tá a bá ti nífẹ̀ẹ́ ara wa ní tòótọ́ tán ẹ jẹ́ ká wá nífẹ̀ẹ́ ọmọlàkejì wa náà ní tòótọ́ torí pé hmm, èmi á máa sọ ọ àwáyé kú òsì gbogbo apátápátá báyìí la jẹ̀bi ọjọ́ tí kúta ń wí ọjọ́ tó bá máa wọlé wẹ́rẹ́ lójijì hmm. kò ní sí àǹfààní tàbí àyè láti sọ wípé ẹ fún mi láyè díẹ̀ jẹ́ kí n ronúpìwàdà fún mi láyè díẹ̀ jẹ́ kí n nífẹ̀ẹ́ kí n ronúpìwàdà. ẹ jẹ́ ká gbìyànjú tá a bá ti rí ọ̀sán ká gbé ìgbé ayé wa bí ẹni tí ò ní rí alẹ́ tá a bá lórí ọ̀fẹ́ àti wà láyé ní àṣálẹ́ ẹ jẹ́ ká gbé ayé wa ẹni tí ò ní dàárọ̀ tó àtèmi àti yín ó dókè lọ́ọ̀nà ìṣe wa nìyẹn àní nǹkan méjì tá à ń fọlọ́run ọpẹ́ ìnáni nígbà tá a bá padà dé àtúntẹ̀síwájú lórí àkórí yìí Ọlọ́run.